ẹgbẹ́ alágbàtà epo ju bọ́ǹbù ọ̀rọ̀ ó sì máa tó ọ̀sẹ̀ méjì sí i kí ọ̀wọ́n gógó epo yìí tó rọlẹ̀ ẹgbẹ́ àwọn alágbàtà epo rọ̀bì nílẹ̀ wa Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN ti túbọ̀ da omi tútù sọ́kàn àwọn aráàlú pàápàá àwọn tí wọ́n ń retí pé kí wàhálà ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tó gbòde kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti ìṣòro owó ọkọ̀ tó gbẹnu sókè tètè wálẹ̀ wọ́n ní bí ìṣòro yìí yóò bá yanjú kì í ṣe ní kíákíá yìí wọ́n ló máa tó ọ̀sẹ̀ méjì ìyẹn bí kò bá jù bẹ́ẹ̀ lọ kí nǹkan tó padà bọ̀ sípò alukoro ẹgbẹ́ àwọn alágbàtà ọ̀hún ọ̀gbẹ́ni chinedu ukadike ló sọ̀rọ̀ yìí di mímọ̀ láṣàlẹ̀ ọjọ́ àìkú sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 yìí nílùú àbújá fáwọn oníròyìn ọkùnrin náà ní tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ làwọn èèyàn fẹ́ gbọ́ ohun tó ṣokùnfà ọ̀wọ́n gógó epo bẹntiróòlù àti làásìgbò táwọn aráàlú ń kojú báyìí kò ṣẹ̀yìn pé epo kò sí nílùú ó lépo kò wọlé láti ìlú èbó táwọn ti lọ fọ̀ wá ni ǹjẹ́ kí ló fà á tépo kò wọlé ó mẹ́nuba oríṣiríṣi ìpèníjà bíi àwọn ilé ìfọpo ìlú òyìnbó tí wọ́n ń ṣe àtúnṣe sí lọ́wọ́ ìpèníjà kíkó ọjà wọlé láti ẹ̀yìn odi àti bí ìṣòro táwọn alágbàtà ń kojú nígbà tí wọ́n bá fẹ́ ṣe àtúngbà láńsẹ̀ǹsì wọn lọ́dọọdún lọ́dọ̀ àjọ Nigeria Midstream Downstream Petroleum Regulatory Authority NMDPRA ó ní ìlànà kinní náà ti falẹ̀ jù àwọn kò sì lọ́nà àbáyọ míì ju kí wọ́n mú sùúrù lọ. Ukadike ṣàlàyé pé nínú nǹkan bíi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fifteen thousand alágbàtà epo tó wà nílẹ̀ yìí ẹgbẹ̀rún kan péré ló sì rí láńsẹ̀sì ìṣiṣẹ́ tọdún yìí gbà lọ́dọ̀ àjọ NMDPRA pẹ̀lú eku kákásì ni wọ́n fi rí i gbà ó ní níbi tí èèyàn kan bá ti ń ṣiṣẹ́ tó yẹ kéèyàn mẹ́ẹ̀ẹ́dógún ṣe kò sọ́gbọ́n tí títò lórí ìlà láìlópin kò ní í ṣẹlẹ̀ nílé epo ó tún fi kún un pé iléeṣẹ́ NNPC tó jẹ́ àwọn ni ò léwájú nínú kíkó àwọn èròjà epo rọ̀bì wọ̀lú náà ń kojú àwọn ìpèníjà gidigidi lára ẹ̀ ni bí àwọn ọkọ̀ ojú omi agbépo wọn ṣe ní ìdíwọ́ kan sí kejì àti ìjákulẹ̀ látọ̀dọ̀ àwọn alábàádòwòpọ̀ àgbáyé gbogbo àmọ́ ṣá o ọkùnrin náà sọ pé òun nígbọkànlé nínú ọ̀rọ̀ àti ètò tí ọ̀gá àgbà iléeṣẹ́ NNPC ṣe láti rí i pé epo tí yóò tó fún oṣù kan yóò wọlé láìsọsẹ̀ ó ní bí èyí bá ṣẹlẹ̀ wàhálà ọ̀wọ́n àti ìnira yìí yóò dínkù ṣùgbọ́n ó ní yóò sì tó ọ̀sẹ̀ méjì torí kinní náà kì í sáré parẹ́ bẹ́ẹ̀ ó ní láti bí ọ̀sẹ̀ kan láó ti bẹ̀rẹ̀ sí rí ìyàtọ̀ títí tó fi máa rọlẹ̀ lọ́sẹ̀ kejì bí gbogbo nǹkan bá lọ bó ṣe yẹ. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV.